Matthew orí kẹẹ̀ẹ́dógún. Nígbà náà ni àwọn Farisi àti àwọn amòfin wá sọ́dọ̀ Jésù láti Jerúsálẹ́mù. Wọ́n bi í pé. Kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà tí àwọn bàbá wa fi lé wa lọ́wọ́? Nítorí wọn kì í wẹ ọwọ́ wọn nígbà tí wọ́n bá fẹ́ jẹun. Jésù dá wọn lóhùn pé. Kí ló dé tí ẹ̀yin náà ṣe ń fi àṣà ìbílẹ̀ yín rú òfin Ọlọ́run? Nítorí Ọlọ́run sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé ẹni tí ó bá sọ̀rọ̀ burúkú sí bàbá tàbí ìyá rẹ̀ pípa ni kí wọ́n pa á ṣùgbọ́n ẹ̀yin sọ pé bí ẹnikẹ́ni bá sọ fún bàbá tàbí ìyá rẹ̀ pé mo ti fi ohun tí ò bá fi jẹ àǹfààní lára mi tọrẹ fún ọlọ́run kò tún ní láti bọ̀wọ̀ fún bàbá rẹ̀ mọ́ báyìí ni ẹ fi àṣà ìbílẹ̀ yín yí ọ̀rọ̀ ọlọ́run po ẹ̀yin aláìṣòótọ́ òtítọ́ ni àìsáyà ti sọ tẹ́lẹ̀ nípa yín nígbà tí ó wí pé ọlọ́run sọ pé ẹnu lásán ni àwọn ènìyàn wọ̀nyí fi ń bọlá fún mi ọkàn wọn jìnnà púpọ̀ sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ni bí ẹni pé òfin ọlọ́run ni. ó wáá pe àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ gbọ́ kí ó sì yé yín kì í ṣe ohun tí ó wọ ẹnu lọ ni ó ń sọ ní di aláìmọ́ bí kò ṣe ohun tí ó jáde láti ẹnu wa ni ó ń sọ ènìyàn di aláìmọ́. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ fún un pé. ǹjẹ́ o mọ̀ pé nígbà tí àwọn Farisí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó bí wọn nínú. jésù dá wọn lóhùn pé. gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́run kò bá gbìn ni a ó hú dànù ẹ fi wọ́n sílẹ̀ afọ́jú tí ó ń fọ̀nà hàn ni ni wọ́n bí afọ́jú bá ń fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì yóò jìn sínú kòtò pétérù sọ fún un pé. túmọ̀ òwe yìí fún wa. jésù dá a lóhùn pé. kò tí ì yé ẹ̀yin náà títí di ìwòyí kò yé yín pé ikùn ni gbogbo ohun tí ènìyàn bá fi sí ẹnu ń lọ àti pé ènìyàn ó tún yà á jáde ṣùgbọ́n ohun tí ènìyàn bá sọ láti inú ọkàn rẹ̀ wá èyí ni ó ń sọ ènìyàn di aláìmọ́ torí láti inú ọkàn ni èrò burúkú ti ń jáde wá ìpànìyàn àgbèrè ìṣekúṣe olè jíjà ìjẹ́rìí èké ìsọkúsọ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń sọ ènìyàn di aláìmọ́ kí ènìyàn jẹun láìwẹ̀ ọwọ́ kò lè sọ ènìyàn di aláìmọ́. jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè tírì àti sídónì obìnrin kénáánì kan tí ó ń gbé ibẹ̀ bá jáde ó ń kígbe pé. ṣàánú mi olúwa ọmọ dáfídì ẹ̀mí èṣù ní í da ọ̀dọ́mọbìnrin mi láàmú. ṣùgbọ́n jésù kò dá a lóhùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá wá sọ fún un pé. lé obìnrin yìí lọ nítorí ó ń pariwo tẹ̀lé wa lẹ́yìn. jésù bá dáhùn pé. kìkì àwọn àgùntàn tí ó sọnù àní ìdílé israẹli nìkan ni a rán mi sí. ṣùgbọ́n obìnrin náà wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. olúwa ràn mí lọ́wọ́. ṣùgbọ́n jésù dá a lóhùn pé. kò dára láti sọ oúnjẹ ọmọ ènìyàn sóde sí àwọn ajá. obìnrin náà ní. bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá máa jẹ ẹ̀ẹ̀rún oúnjẹ tí ó bọ́ sílẹ̀ láti inú àwo oúnjẹ olúwa wọn. nígbà náà ni jésù sọ fún un pé. obìnrin yìí ìgbàgbọ́ rẹ tóbi gidi kí ó rí fún ọ bí o ti fẹ́. ara ọ̀dọ́mọbìnrin rẹ̀ bá dá láti àkókò náà. nígbà tí jésù kúrò níbẹ̀ ó lọ sí ẹ̀bá òkun gálílì ó gun orí òkè lọ ó bá jókòó níbẹ̀ ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé àwọn arọ wá àti àwọn afọ́jú àwọn amúkùn àti àwọn odi àti ọ̀pọ̀ àwọn aláìsàn mìíràn wọ́n gbé wọn kalẹ̀ níwájú rẹ̀ ó bá wò wọ́n sàn ẹnu yà àwọn ènìyàn nígbà tí wọ́n rí tí àwọn odi ń sọ̀rọ̀ tí àwọn amúkùn di alára líle tí àwọn arọ ń rìn tí àwọn afọ́jú sì ń ríran wọ́n fi ìyìn fún ọlọ́run Ísírẹ́lì Jésù pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ ó ní àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà lọ́dọ̀ mi wọn kò ní oúnjẹ mọ́ n kò fẹ́ tú wọn ká pẹ̀lú ebi nínú kí òyì má bàa gbé wọn lọ́nà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. níbo ni a ó ti rí oúnjẹ ní àṣálẹ́ yìí tí yóò yó àwọn ènìyàn tí ó pọ̀ tó báyìí. jésù bi wọ́n pé. búrẹ́dì mélòó ni ẹ ní. wọ́n ní. méje àti ẹja kéékèèké díẹ̀. jésù pàṣẹ kí àwọn ènìyàn jókòó nílẹ̀ ó wá mú búrẹ́dì méje náà àti àwọn ẹja náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù wọ́n ó bá kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá pín wọn fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọn yó wọn sì kó àjẹkù wọn jọ ó kún apẹ̀rẹ̀ méje àwọn tí wọ́n jẹ oúnjẹ jẹ́ ẹgbàajì ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́yìn tí jésù ti tú àwọn ènìyàn ká ó wọ inú ọkọ̀ ojú omi ó bá lọ sí agbègbè magadani